الله ثم الصلاة والسلام على خير الخلق أجمعين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أظن ترى تسي على إخوة nípa bó ti ṣe jẹ́ pé gbogbo àwọn ẹsẹ̀ rí tá à ń bá ń ṣe kájẹ́ká níyàn wa kọ́ da lórí wípé ńṣe là ń ṣe sẹ́yìn nítorí tọ́lọ́run ọba nìkan ìdí ni pé gbogbo ń dábàá ṣe nítorí tọ́lọ́run òun ló máa ń ṣẹ́kù téèyàn máa ń rírì rẹ̀ gbà lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ sí gbogbo ń dábàá ṣe nítorí téèyàn èyàn rí ládàá kò sì ní sí ládàá lórí ẹ̀ níta bá ṣe nítorí tọlọ́run olèyàn máa gba ládàá rẹ̀ lọ́la kìyàmù ṣùgbọ́n gbogbo níta bá ṣe nítorí tèèyàn èèyàn náà san wá lẹ́san rẹ̀ wọ́n yìn wá wọ́n fọ rere wá lọ́ba sì tàn tó bá di lọ́la kìyàmù ó wá nínú hadith látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìpè wọn sọ fún àwọn ẹni tí wọ́n ṣiṣẹ́ níṣe ti kárí mi ìpè ọlọ́wọ́ sọ fún wọn pé ẹ lọ bá àwọn ẹni tẹ́ ti torí wọn ṣe àwọn ẹsẹ̀ rí tẹ́ gbélé ayé ṣe bóyá wọn ò rí fi san yín lẹ́sàn lónìí kí ni wọn bá wá rí fi san lẹ́sàn torí ẹ ọ pàtàkì ká máa yẹ àníyàn wa ohun gbogbo gbà a gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ̀ fún àṣetán àṣetán ni máa ń ṣe àwọn èèyàn lójú kòkòrò láti jẹ́ ọjẹ́ wípé àwọn nǹkan tẹ̀ ń ṣe tí wọ́n máa fi irú rẹ̀ wà lìjánà kẹ́yìn ọmọ fìtì wà lìjánà ẹ ṣe káwọn èèyàn lè gbọ́ ẹ sọ kí wọ́n lè gbọ́ ẹ ṣe kí wọ́n lè mà òun náà ní nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ń bá ká kódà kárí mi ń wọ́n tún máa sọ jáde lẹ́nu wọ́n ní ká yọ gbọ́ kọ̀ràn ọmọ ká yọ gbọ́. kọ́rùn ọmọ eléyìí ti ń tọ́ka sí pé kìí ṣe torí tọ́lọ́ọ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń ṣe ẹ nira nìkan bá wí tó bá di lọ́la ara yín o torí tí wọ́n máa ṣe é fi tí wọ́n fi firu rẹ̀ wá aljanna ẹ̀yìn lẹ́yìn fi ń wá lẹ́nu àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni ọmọ èèyàn náà ti sán fún wọ́n yìn ọ wọ́n fọ rere nípa rẹ̀ ìjọjẹ́ mọ̀ pé kò sí tí wọ́n fún ọlọ́dọ̀ ọlọ́jù ju lọ ọkàn lélẹ́yìí máa wà jẹ́ máa kú ọkàn rẹ̀ ń jánu káfojúsùn rẹ̀ ọmọ lọ́n àti ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ kọ́mọ́jẹ́yàn torí pé àtiwọ́ àtẹnidọ́ fẹ́ máa ṣiṣẹ́ nítorí tiẹ̀ léèyàn yìí gbogbo yín pátá ẹ̀rù ọlọ́run lẹ jẹ́ nítorí wà lọ́dọ̀ ọlọ́run là ń wá aburú tí sì máa fífi àjẹ àwọn ọ̀tá rẹ̀ láàfẹ́ torí rẹ̀ torí ọlọ́run nìkan kọ́ làwọn bá kó sí rọrùn fún wa láti máa ṣe al-ikhlas ní ká rí mi tẹ́ rí yẹn ashirkul asghar ni wọ́n ń pè ó ẹbọ tó kéré ni torí ẹ̀ lànà bisalòlá àlìwà àlùsọ̀lẹ̀ ó ní akhwafu ma akhafuhu alaykum ash-shirkul asghar ìjọba mi lẹ́rù jù fún yín ìjọba mi lẹ́rù jù lórí yín òun náà lẹ́bọ tó kéré o àwọn sàhábà ni ewu tó kéré tó bọ̀ lẹ́rù jù lórí wa kì í ṣẹbọ ńlá gan ló tún bá lẹ́rù jù lórí wa ẹbọ tó kéré jù wọ́n lè wò ní ẹbọ tó kéré jù tó bọ́ ọ lẹ́rù jù fún wa ó ní àríyá kárí mi ìdí tó fi bá lẹ́rù jù oníkàwọn èèyàn kákún ó sì pọ̀ ní sísẹlẹ̀ torí nìsín ẹbọ ńlá bí kéèyàn lọ gbọ́n agbára dálẹ̀ wájú òòsà bí kéèyàn lọ máa tẹ́wọ́ sóòsà ẹ pé ètò pọ̀jù ní pé ẹni tá a bá ti pè mùsùlùmí ò ní ṣerú ẹ̀ tí wọ́n bá ń bọ òòṣà pópó ẹ̀ ní mùsùlùmí gidi ń bẹ tí wọ́n bá ń bòkè ìbàdàn ẹ̀ mùsùlùmí gidi ń tí gbogbo ẹni tó bá ti má ah lẹ́ fi lẹ̀ tí gbogbo irú àwọn ọmọ tí wọn méjì kàn tí máa ń kàdá abo ajá lọ́rùn tí wọ́n gbé dúró ní títì pé ẹ̀sánwó ògùn láwọn ọmọ tí ọmọ mùsùlùmí ń bẹ̀ torí pé tá a bá kẹ́nìkan mẹ́fà á nítorí lẹ́ fi islam lẹ̀ gbogbo tó bá ti jẹ́ bọ́ ńlá ó súnmọ́ pé ní tá a bá pè mùsùlùmí kẹ́ ẹ má bàa ń bẹ̀ ṣùgbọ́n ìtọ́jẹ́bọ kékeré o ẹ bá lè gan bẹ̀ torí pé wọn ò ní kàkún kárí mi wọn ò ní kàkún wọn ló sì máa ń báyàn ní títì máa báyàn sẹ́jẹ́ jù torí pé ọbẹ̀ lábẹ́ àkọọ́lẹ̀ pé kìí ṣe torọ ọlọ́run ló ṣe ṣe gbogbo ní tàbá sì ṣe nítorí tọ́ ọlọ́run kọ́ àlè rẹ̀ sàn. kódà nínú àdìsí kan anabi sallallahu alaihi wa sallam ó ní tó bò ń lẹ́rù jù fún yín òun náà ni ashirkul khafi ìṣẹbọ sọlọ ń tọ pamọ́ ẹbọ yẹn òun pamọ́ tiẹ wọn lè wo ni ẹbọ tuntun pamọ́ anabi ni an yaquma ar-rajulu fa yusalli fayuzayyinu salatahu lima yara min nadari dúró kó máa ṣe sọlẹ yóò mọ wá ṣe sọ láti rẹ yẹn lọsọọ. yọ ma tún ṣe yóò máa tún ṣe rùkú rẹ̀ ó lè rùkú títí tẹ́ mọ̀ pé àbí òní dìde má ni o forí ah allah àṣẹkùbọ̀ sàábẹ̀ lélẹ́yìí tó bá ń sàtáyà kí ni wọn ń ka ń bẹ̀ tọ́pọ̀ tó báyìí anábìíní kò ṣe bẹ́ẹ̀ nítorí ọlọ́run ó ń se nítorí ẹnìkan tó rí fi ń pé ń wò ni ẹjẹ́ á gbìyànjú láti kóra wa ń jànú ẹni tó wà láyé yìí kò gbọdọ̀ sọ̀rọ̀ alẹ̀ tẹ̀bá sọ̀rọ̀ alẹ̀ àṣetọ́ ni ọjọ́ yẹn lérí ọjà èèyàn gbọdọ̀ máa kó ọkàn rẹ̀ ń jànú gbogbo gbà àwọn abi tí ò dára àwọn abi láabi tí àṣetọ́ ni wọ́n fẹ́ máa pè yẹn lọ sídìí rẹ̀ èèyàn gbọdọ̀ gbà ẹ gbọ́dọ̀ wà nínú pé ẹ̀ ń wọ̀ yá àjà pẹ̀lú àṣetọ́n títí tẹ́ fi filẹ̀ ayé lẹ̀ ìní ó jẹ́ kéèyàn ó nísìmí tó bá di lọ́la òkè yá torí ẹ̀ ẹ já sọ̀rọ̀ afún kárìmí jẹ̀mọ́ láwùjọ yorùbá kárìmí pọ̀ bàjẹ́ ni ọ̀pọ̀ bàjẹ́ ni ẹlòmíì asọ́tọ̀wọ̀ torí kárìmí ó fa ago sọ́wọ́ nítorí kárìmí bàtà tó lò nítorí kárìmí ẹ̀ríkẹ́ mi wá ní ọmọ wọ́wọ́ ẹ̀yin náà ẹ̀ wọ́wọ́ mi nù ẹ̀ rí ẹrú ago táwa ń lò ní <laughs> ìtumọ̀ rẹ̀ nù ẹ̀mí alẹ́rìísí nǹkan lẹ́ ń kó pẹ̀lú bàtà kẹ́lẹ́ wo pé ọ̀kan jù kan lọ ètò ìfẹ́ kẹ́ ẹ̀ wò nu bẹ́ẹ̀ ni tó bá wọ sọ aṣọ ọ̀lùmọ̀ǹká ni so that àwọn èèyàn tún wò wọ́n tún tún wò tó gbogbo orú àǹkà kárí mi ni jàmá àjọyọ̀ tí yorùbá ń ṣe gan kárí mi lóbì kárí mi gidi tí ọ̀lẹ́gbẹ́ ńlóbì. torí ẹ̀ ló ṣe jẹ́ pé yọ ọ̀ká lọ jẹ gbèsè ìtagbára ẹni ọ̀ká kádáwọ́lé kí lọ́ọ́ fẹ́ bi tèmi káwọn èèyàn lè pè wá ní ni níjọ́ ẹ̀yẹ mẹ́jẹ̀ ń kólé mẹ́jẹ̀ ń ṣe tèmi wúrúwúrú kí ni gbogbo eléyìí ebi kárí mi náà ni ẹ káyọ̀ gbọ́ kọ́rùn ọmọ ok ayé wo ni ọgbọ̀ tọrùn ọrùn wo ni ọmọ ọrùn wo fẹ́ bọ́ tó fi jẹ́ kíkún ọmọ so gbogbo orú nǹkan kárí mi ọwọ́ nù gbèsè ayé àwọn èèyàn tó àfi ká gbìyànjú láti kóra wa ń jànú àwa ẹni tá a bi léèrè ni wa o tó bá ṣe pé wọn ò ní bi wá léèrè ọ̀rọ̀ wọ̀ bá kọ̀ bá sẹ́pẹ́rẹ́ ṣùgbọ́n gbogbo gbèsè wa gbogbo sọ̀rọ̀ wa gbogbo ṣe wa kò sí ìtọ́lọ́hún níbi wa léèrè nípa rẹ̀ kò sì sí ń tá ṣe tọ́pọ̀ amọ́sọ́lọ̀ torókù ti mà ṣáájú kó tó dá wa kíláàsì ó sì ti mà irú wa wò láwù kò sí nǹkan kan téèyàn ṣe tó bọ́ lọ́n lójijì torí ẹ̀ ló ṣe jẹ́ pé kíbi tọ́lọ́wọ́n bá bá fi ẹnìkan wá sí ìbá àjálìjẹ́nà ìbá àjẹ́nà kò síbi tí wọ́n fẹ́ nìkan sí tí wọ́n sọ pọ́lọ́n sábòsí ọlọ́wọ́n ọba àlìjẹ́nà ni ọjọ́ jẹ́ tiwa. wat-tawbatu farida wọ́n ní ká túbà ọ̀ràn yẹn ni o ìtúbà òun náà ni kéèyàn sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run kúrò nídìí ẹ̀ṣẹ̀ níta ń pè ń túbà nù ẹ rí i pé léde yorùbá á ní lágbájá túbà àwọn haúsá àwọn náà rí i pé ìyá túbà gbogbo ẹ̀ ayà lónìí èdè lárúbáwá ni tábà yẹtùbù tàwùbàtà tábà yẹtùbù tawbata táàbà ìtumọ̀ rẹ̀ ni pé ó ṣẹ́rí kúrò nídìí ẹ̀ṣẹ̀ ó wá padà lọ sọ́dọ̀ ọlọ ó pa ẹ̀ṣẹ̀ tì ó padà sọ́dọ̀ ọlọ eléyìí ni wọ́n ń pè ní kíni at-tawba àríkọ́lọ́ wọn bá wa nínú al-Qur'an ó pàkíyèsí wa lọ́pọ̀lọpọ̀ lọ sí di ká túbà o. nítorí pé gbogbo wa pátá tá a jọ Adam aleyhi salam gbogbo wa pátá iná lẹ́rú ẹlẹ́ṣẹ̀ ẹrú aláṣìṣe gbogbo wa pátá lẹ́rú ẹlẹ́ṣẹ̀ ẹrú aláṣìṣe kò sì sẹ́nìkan tó ṣe é pé ọlọ́run dáhùn tòṣùká tòṣùká lórí kó lè bá abẹ́nìkan kò sẹ́ni tọ́lọ̀ ń dábẹ́ à tani wọn sọ pé ó ń dilẹ̀ tóbi wá jẹ́ pé ẹ̀yìn máa dẹ́sẹ̀ jọ èmi ní bá yín rù ńgbà tí èsì pórí tiẹ̀ dilẹ̀ wala taziru waziratun wizra ukhra òfin ọlọ́ọ̀nìyẹ o arẹ́rù ẹsẹ̀ kan onírú tẹlumi oníkàlùkù ńkọ́ oní ara rẹ̀ rú tara rẹ̀ torí pé ẹrù ni tí bomubomu dì kalẹ̀ orí ara rẹ̀ ni ó fi gbé ẹnì kò ní bẹ́ẹ̀ lómi ìgbé tiẹ̀ bó ti ṣe wá wà nù alukurani lọ́lọ́run ti sọ síwájú ọlọ́run ni ó ń bẹ́ẹ̀ nù òwe tó ń fún anabi Ibrahim ó ń bẹ́ẹ̀ nù òwe tó ń fún anabi Musa alla taziru waziratun wizra ukhra wípé arọ ẹrù ẹ̀ṣẹ̀ kan ní rọ ẹrù ẹ̀ṣẹ̀ lómi kí ẹ̀ṣẹ̀ nǹkan tuntun bẹ́ẹ̀ lọ wà bíbélì wọn gan-an èyí tí wọ́n ti yí padà nǹkan bẹ́ẹ̀nbẹ́ẹ̀bẹ́ ti sìn nínú túmọ̀ rẹ̀ pé ara ẹrù ẹ̀ṣẹ̀ kan ò ní rúta lómi àbí báwọn ti sọ pé Jésù o òní ọba àwọn ẹrù ẹrù ẹ̀ṣẹ̀ àwọn o táwọn bá ti gbàgbọ́ táwọn gba sínú ìgbésí ayé àwọn káwọn máa dẹ́ṣẹ̀ ọlọ́kùnlala torí Jésù ti kó gbogbo ẹ̀ ọwọ́ akú tàwọn ni káwọn lè bá àdáràn dójú àmì. káwọn máa ṣe zina ń sùn káwọn máa mutí jẹlẹ́dẹ̀ ń sùn káwọn máa kúrọ̀ ń sùn káwọn máa jàǹbá ń sùn ó lọ sí wa rọrùn bẹ́ẹ̀ tó wàá jẹ́ pọ́ wá wá fún ó lè àjọ dáràn máa dáràn wọn bá yín ru ẹrù o ẹnìkan ò ní bẹ́ẹ̀ nìkan ru o lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa kú mọ́ kò sẹ́nìkan tó fà máa bá mi dáríjì wọn máa bá mi ṣàforíjì fún wọn kò sí inú ẹ̀sìn Islam kò sì sí ń bò mí gan pé bóyá lè máàmù kan wà o tẹ bá ti sẹ́lọ̀ ẹ lọ bá o ẹ sá ti sanwó wọn ò fún yín tíkẹ́ẹ̀tì àforíjì kò sí eléyìí náà tún bẹ́ẹ̀ nu rọ́tà àwọn ọmọlẹ́yìn Paul máa pa fúnra wọn nínú doctrines àwọn churches àwọn kan wà tó yẹ kó wọ́n kà wọ́n kún pé wọ́n lè bọ́lọ̀ ń foríjì àwọn ẹ̀dá gẹ́gẹ́ bíi póòpù lọ́dọ̀ wọn mẹ́ọ̀ so wọ́n ní kíní kan tí wọ́n máa ń fún àwọn èèyàn wọ́n ń pè ní sukuk al-ghufran sukuk al-ghufran yẹnni pé láńsẹ̀nsì àforíjì àwọn lè wọ́n lè wọ́n lè wọ́n lè iṣu rẹ̀ fún yàn pé gba láńsẹ̀nsì pa àti foríjì ọ̀ èyí túmọ̀ sí pé tó bá jọ́gbìn dàlùkì àwọn ọkọ̀ tẹ́ńdà rẹ̀ fáwọn màláíkà ni abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so kò sí lábẹ́ òfin ọlọ. àdìsí anábì muhammed sallallahu alayhi wa sallam oní kullu bani adama khata wa khayrul khata'ina at-tawwabun gbogbo àwọn ọmọ anabi adam lálásìsì o gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ àwọn tó wá lóore jù nínú àwa tá à ń ṣẹ̀ lọ́yìn làwọn ti máa túbà. sísẹ lọ́n kìí ṣe nǹkan mẹ́rìírí kìí ṣe nǹkan tí ò ṣẹlẹ̀ rí ẹ̀hẹ́n bàbá ńlá wa gan anabi adam ọ̀sẹ̀ lọ ṣùgbọ́n túbá ọlọ́run bá ti ṣe kínni ọgbà tútúbà rẹ̀ torí ẹ̀mí náà ń ṣẹ lọ́hùn wọ́n náà ń ṣẹ lọ́hùn kìí ṣe nǹkan tẹ́nìkan ọmọ ah, irú yín ah! ni mí ni àbí màlẹ́kà ni kọ́ àwọn màlẹ́kà ni àwọn ni la ya'suna Allaha ma amarahum wa ma yu'marun nítorí wọn bá ní kó ń ṣe ni wọn máa ń ṣe wọn kì í sẹlọ àwọn èsì màláìkà á tuba ṣùgbọ́n a tó ń bá ń màá túbà màá túbà màá túbà ó ṣe é ṣe kíkó mú tó túbà ló ẹ jẹ́ ká rìkọ́ọ̀lù ká rántí kí n la ṣe látìgbà tílẹ̀ ti má lónìí ṣé dáadáa ló pọ̀ jù ní àbá ìdá ká máa túbá lójoojúmọ́ ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ túbá lójoojúmọ́ kó tó sùn pẹ̀lú ògbó ọlọ́run àbámarè ò ní pọ̀ níjọ́ tí ọba kú àbámarè ò ní pọ̀ níjọ́ gbẹ̀ndàkìyàm nítorí pé kọ́ máa dájọ́ ojoojúmọ́ ní túbá bó tilẹ̀ jẹ́ pé nìkan sínú wa tí ó kù láì jẹ́ pẹ́sẹ̀ tó ti bá ń parẹ́ torí ẹ̀ gbogbo gbogbo alẹ́rú ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n ẹni tó dáa jù nù ẹni tó yẹ tó bá ṣẹ̀ ńkọ́ yóò tọrọ àforíjì ọlọ́wọ́n bá ní watubu ilallahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun gbogbo yín pátá tó lórí ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ túbà kẹ́lẹ́ bá a sórí rẹ̀ torí ẹ̀já túbà jẹ̀má torí pé lópin ìgbà tẹ́mi wà lára wa tí làákà yìí sì wà tọ́lọ̀ tó ràn wá lọ́tà ń lé sọ̀rọ̀ kí la fẹ́ sọ pọ́lọ́ ò tí ì ṣe fún wa tó mú wa mọ́tì túbà kò sí wàláì ọlọ́run ò ní kó o ti kú òkú kan ìtúbà. ọlọ́run ní kí làákà ẹ̀ sọnù mọ́ lọ́wọ́ wèrè kan ò lè túbá kílókíló mọ̀ tí ń jẹ́ túbá mọ́ ọlọ́run ọba ọ̀gbọ̀rọ̀ lẹ́nu rẹ torí pé tó ọba rọrọ̀ sọ jáde bó láti sọ pé ó túbá subhanallah ọlọ́run ọlọ́ gbogbo nǹkan yìí ọlá kí ló ń tún wá ń retí tó fi túbá túbá ọlọ́run tubu nasuha. ẹtúbà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin olùgbàgbọ́ òdodo ní títúbà tó má kan ga eléyìí tí ò ní ní tawíntí nínú tí ò ní ní pàǹtí nínú ẹ̀mẹ́jọ jẹ ìtúbà olóńgbò àtúbà tún padà bẹ àtúbà tún padà bẹ rárá o ẹtúbà ní títúbà tó má ga oríire ni fún gbogbo ẹni tó bá lè túbà.

pàjàmbá tí kò túbá ọ dàbí ẹni tí ò ṣe jàmbá rí ni lọ́dọ̀ ọlọ ọ̀sẹ̀ bọ ni ó pẹbọ tí kò jẹ́ mùsùlùmí ọ dàbí ẹni tí ọ̀sẹ̀ bọ rí ni lọ́dọ̀ ọlọ torí rẹ̀ ẹ dákun kí ni dáadáa tá à ń tún pọ́lọ̀ ọ̀bọ̀ tí ì ṣe fún wa tó o bá ti túbá ọlọ́run bá ti túbá rẹ̀ ìwọ náà tún di àtúnbí ó di ẹrú tó ṣe pọ́rùn rẹ̀ fúyẹ́ gbogbo àṣìṣe gbogbo àìdá ọlọ́run ti bọ́ ọgbọ́n dànù torí rẹ̀ ọ̀ràn yẹn ní ká túbà o nàmbà túláàsì ni òkè ṣe nàmbà fẹ́ o kò sì sẹsẹ kékeré kò sẹsẹ ńlá gbogbo ẹ̀ la gbọ́dọ̀ túbà fún gbogbo ẹ̀ la gbọ́dọ̀ túbà fún ọjà ń lówó gbogbo ìjọ ẹgbẹ̀rún kan lọ dáwó padà fún òun ní tútú bá kan ṣe lórí eléyìí òun sì lówó kan dá padà èèyàn lójú bílíọ̀n àwọn eléyìí ni wọ́n máa yanjú fáìlì wọn jọ gbèndé yàtọ̀ sóhun tó ń jí one thousand kò sí tọkọ lọ wọn kóbo ló jí ó lè sọ ọ́ di ara àbí tí ọ̀dà torí rẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ tó kéré táwa pé kò bùkátà tútú bá àti kékeré àti nílá gbogbo ẹ̀ pátá ọ̀ràn yẹn ni ká túbà min ghayri israr àwa gbọ́dọ̀ tẹra mọ́ ẹ̀ṣẹ̀ yun ní sísẹ̀ kọjá yìí pé bó ti ń ṣe tó ń túbọ̀ ó tún padà abẹ́ ó tún padà abẹ́ ó tún padà abẹ́ a'udhu lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jama'a àwọn sọ wípé ẹ̀ṣẹ̀ kìí ṣẹ́kù tá a bá ti tọrọ àforíjì ẹsẹ̀ kan ò sì lè ṣẹ́kù lẹ́sẹ̀ kékeré lópin ìgbà tá a bá yé dá tẹ̀ ń bá ń dẹ́sẹ̀ ládàtúndá ládàtúndá kò ní jẹ́sẹ̀ kékeré mọ́ o la saghirata ma'al israr wọn ní tá a bá tẹra mẹ́sẹ̀ kan tá a gẹ́sẹ̀ kékeré ni ẹ̀sẹ̀ kékeré ni ẹ̀sẹ̀ kékeré ni yóò di nílá lábẹ́ òfin ọlọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ká túbá lónìí ṣáájú kótó dípá fẹ́ túbá kò ní ṣeé ṣe o. tán a gbọ́dọ̀ jẹ́ ẹni tí yọ tẹpẹlẹ mẹ́sẹ̀ dídá tí ò ní kú ń bẹ̀ a sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó túbá pẹ̀lú àníyàn pé ń tún padà ṣe ẹ̀sà jẹ́ ń túbá ní ìsìn náà a gbọ́dọ̀ láníyàn pa tún padà ṣe ntí ọ wà nù àníyàn wa ni kó àwọn òtún ní padà síbẹ̀ mọ́ láéláé kọ́ lọ́wọ́ sì ràn wá lọ lórí ẹ̀ bó ṣe yẹ kọjá nù. ومن التوبة رد المظالم nínú títúbà torí pé túbà jẹmọ ó ní í ṣe pẹ̀lú oríṣìí nǹkan méjì ó sì ṣe kọ́lẹ́kọ́ lọ́n láṣẹ kìí ṣe èèyàn ó sì ṣe ṣe kọ́jẹ́ pé èèyàn láṣẹ kìí sọ lọ́n ó sì ṣe ṣe oríṣi kẹta kọjá pọlọ àtẹyàn lásẹ èèyàn lásẹ àbọlọ lásẹ bí kọjá ipe èèyàn jẹlẹdẹ Ọlọ́run sì ti ní ká má ṣe kínni ká má jẹlẹdẹ ìyàwó lọ́lọ́run ní ká fi jẹni tó bá jẹlẹdẹ kò sí àmọ́ ọ̀daràn lẹni tó bá jẹ tó máa fi lè mú wá síwájú adájọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà ìgbà tí o ti sí àkàn pàtó tọ́lọ̀ ní ká fi jẹ́rú ẹ̀ yu'azzar ìyá tá a fi hàn létí ni wọ́n fi jẹ́ adájọ́ worú ìyàwó lọ́tọ́ sírò eléyìí tí ò ní jọ yí adìẹ ẹlẹ́dẹ̀ mọ́ láyé ẹ̀ wọ́n fi rú ìyá bẹ́ẹ̀ jẹ́ ó ti sẹ́lọ̀ kí ló dúkù tí ó ṣe yóò tù bá lọ sọ́dọ̀ lọ tó bá yẹ kọ́ lọ́n lọ sẹ̀ wà túbà lọ sọ́dọ̀ lọ tí ẹ bá sì ti túbà inna Allaha ghafurur rahim aláforíjì ni tó bá tún dáríjì ni tó tún máa kẹ́ni ó ṣe ṣe kọjá pé èèyàn lèèyàn ṣẹ̀ èèyàn láṣẹ̀ kọjá pé ẹni yẹn agbálẹ́tì ni kí ló ṣe fún ọ tó fi gba létí ọkọ wù mí kí n gba létí tó èèyàn tó sẹ́wọ̀n ó ní kí wọn náà gbé ẹ̀kẹ́ rẹ̀ wá kọ́ gba tiẹ̀ san torí ẹ̀kẹ́ òjò ẹ̀kẹ́ wọn náà gba tiẹ̀ tabari kọ́ ọwọ́ rẹ̀ róńdó sí tiẹ̀ ọwọ́ rẹ̀ kò ní dàbí tiẹ̀ lẹ́ẹ̀kẹ́ rẹ̀ àlewá ẹni tọwọ́ rẹ̀ ṣe bí tiẹ̀ kọ́ba ni bá kọ́ba ni kọ́ba ni bá gbọ́ létí kálukú ó sinmi ọsẹ yẹn nu ó ṣeé ṣe kó ọsẹ yẹn kó ọsẹ lọ odi owó owó olówó ẹni tó jalè ọsẹ lọ ọsẹ yẹn ọ̀nà olóògbàsẹ lọ sọ̀rọ̀ lọ sọlẹ̀ jíjà ní èèwọ̀ ìwọ́ ti tako òfin tọ́lọ̀ wọn bá ṣe yẹn ọwọ́ ànáwọ́ rẹ sówó olówó jì. So ó ti sẹ́lọ̀ ọ̀sẹ̀yìn à tọrọ owó tiẹ̀ ló mú ìtanràn ẹ̀ṣẹ̀ tí ó ń bẹ láàrin pa àṣẹyìn àṣẹlọ́n eléyìí tọ́jẹ́ tọ́lọ́n onígbẹ́tọ́lọ́n bá búyà kan kalẹ̀ fẹ́ni tó bá dárú ẹ̀ṣẹ̀ yún agbọ́dọ̀ agbọ́dọ̀ wọn tiẹ̀ fún ọ ẹnìkan tó jalè tófin àbí tí májàmú bá pé sí ara bó ṣe jalè kí lọ́lọ́ ní ká ṣe fún un kágé lọ́wọ́ ni déédéé ọrùn ọwọ́ rẹ̀ láti rọ arére rébété tí ọ bọ́ lẹ́tí ọ sẹ́kù kùkùté wọn ò sì bí dáa kó mèé tá a gé òun kọ́ wa mú lọ fún ọ kó wọn sọ́kìnì pọ̀ bóun ó ṣe kúnu kùkùté ni ọ máa gbé ká ẹ wá bá ní kawó yìí kó pé ẹ bẹ́ẹ̀ náà rọ́wọ́ òun. <laughs> so ayẹkùn ó sera rẹ̀ ó jiná wọ́n gé ọwọ́ tiẹ̀ eléyìí agbọ̀n ẹ̀sẹ̀ tó sẹ́lọ̀nù ntí ó pèsè rẹ̀ rẹ̀ ni ká ṣe kí ni ká gé ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ ẹ̀tọ́ tèèyàn tó wá kù ọ̀sẹ̀ yẹn ẹ̀tọ́ tèèyàn oníkẹ́ ká dáwó padà fólówó ká dáwó padà fólówó owó tó jí wọn àníkẹ́ á ńgbà tá ti gé lọ́wọ́ ṣe bọ́wọ́ náà kó dípò owó tó ti àá òfin tèèyànnu ìbẹ́ yìí náà rí bí wọ́n ti ń dájọ́ nàìjà tó bá sọ pé èèyàn kan jí tírílíọ̀nù tó bá gbedele ẹjọ́ ẹsẹ̀ bí nǹkan gidi ni wọ́n lè máa fi mọ́tò Black Maria wá ká wíwíwíwí pé hmm, àwọn ọ̀daràn tá a wí ní ọwọ́ ti bá wọn lẹ́yìn mẹ́kúnnù lẹ́yìn máa tẹ̀ra ẹ̀ jẹ wọ́n bá dé court wọ́n lè máa adjourn case wọ́n tún adjourn rẹ̀ pé à kí lè dájọ́ tó kí fún ni àṣeyọrọ ni ó ti tírílíọ̀n fa wọ́n bá ní àwọn adájọ́ ọpọlọ sí ọ̀sẹ̀ mẹ́jọ lẹ́wọ̀n pẹ̀lú sí àṣekára kó o sì san seven hundred and fifty thousand naira fúnjọba aa nínú tírílíọ̀n <laughs> subhanallah ẹ mọ̀ pé tírílíọ̀n bílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rún yẹ́sẹ̀ mílíọ̀n bílíọ̀n lọ́nà ẹgbẹ̀rún ńlọ ń jí ẹ wá ní kó sanwó tí ò tó mílíọ̀n kan kó tún lọ́ọ́ fi ẹ̀wọ̀n ọ̀sẹ̀ mẹ́jọ gbára la ilaha illallah ẹ ẹni tó ti já díẹ̀ gbé wọn ni kó lọ ẹ̀wọ̀n gbére subhanallah ẹ wà bó sí tí gbogbo aráàlú bá wá ké pé a tírílíọ̀n tí o lè yí jí owó gbogbo wa ni ẹ bá wá gbowó àwọn ni a fẹ́ẹ̀ rí ẹjọ́ tá a dá fún ni. tí bá ti ní kọ́ lọ sanwó fáìn èlò alẹ́ ní kọ́ san seven fifty thousand ni sẹ́yìn náà tó mi ìyẹn ni pé ẹ̀wọ̀n ọ̀sẹ̀ mẹ́jọ òun ó ti dí gbogbo owó tó lè kó táwọn pé gbogbo èèyàn fẹ́ máa jalè ó pé àwọn káwọn jalè ní nàìjíríà yìí kojú kọ́ lọ ẹ̀wọ̀n ọ̀sẹ̀ mẹ́jọ lọ gbogbo ọba di ẹ̀tọ́ fún ọ lábẹ́ òfin tọ́lọ́wọ́n bá ti wá ẹni tó bá jalè báwọn lẹ́yìn tó bá gé ọwọ́ rẹ̀ kó o tiẹ̀ tó gé ọwọ́ rẹ̀ wọ́n ti gbowó fọlọ́wọ́ ẹ̀tọ́ ọlọ́ọ̀ni kan wá rí ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ sẹ́yìn pé wọ́n gba lẹ́sẹ̀ bíi méjì tí ó wọ̀ la wọ́n rí ọwọ́ bọ́lẹ̀ wọ́n tún gbowó padà fọlọ́wọ́ so torí ẹ̀ tába fẹ́ túbá àwòwò sọ́lọ̀ ńlá sẹ́ ni àbí èèyàn là sẹ́ tó bá ṣe pọ́lọ̀ ńlẹ́ bá sẹ́ ó ti tó kẹ́ ẹ máa tọrọ àforíjì kẹ́ ẹ kábàámà lórí ní tẹ́sẹ̀ ń kẹ́sì nípinnu pẹ̀ tún ní padà sí di ẹsẹ̀ mọ́ tẹ́bà ti ṣe báwọn ọlọ́run bó forí jìn àmọ́ tó bá pèèyàn lọ bá ṣẹ̀ yàtọ̀ sí kọ́ kábàámà yàtọ̀ sí kọ́ lánìyàn pò ní padà sí di ẹ̀mọ́ yàtọ̀ sí pé ó sì pa ẹ̀ṣẹ̀ yẹn tì lẹ́sẹ̀kẹsẹ̀ o tún gbọ́dọ̀ dá ẹ̀tọ́ èèyàn padà fún torí ẹ̀ la sọ pé ẹni tó jíwó olówó yóò dá padà o one million ló jí níjọ́ tó jí o ṣùgbọ́n lẹ́yìn iṣẹ́ tó ń fowó yẹn ṣe owó ti di hundred million èló lọ́ọ̀dà padà fún lówó báyìí ṣé gbogbo ẹ̀ ní àbí one million ẹ̀ dáhùn wọ́n ní gbogbo ẹ̀ àárọ̀rọ̀ kejì o ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ <laughs> bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ ní ọ̀dà padà torí àtèrè àtọ́jú owó ta ló ní ẹjọ́ lówó ni ẹ ṣé tó wọn bá wá ní ládàá kò yẹ kó wọn ní ládàá ó sí àbùkù kan ọ̀dà ó padà polówó ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ wàá dá padà tó o bá dá padà kò sáforíjì tó o bá san láyé wàá sanjọ́ gbẹ̀ndà kìyàmù torí ìdùnnú ni fún mọ́mìnì ẹni tó bá jẹ owó rẹ níjẹ àbòsí àbójúwò rẹ ọjẹ pamọ́ ni o kọjẹ gbé o. yóò san tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù torí ẹ ẹni tó sàbò sísí ọgbà létí kò rí tiẹ̀ gbà san láyé ń bì yóò gbà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù kò sí nǹkan tó lọ tó lọ gbé ẹni tá a wá ìyàwó ẹ̀ ń kọ́ kọ́dá ìyàwó padà àmọ́ sẹ́yìn ń gbà kọ́nàwọ́ mr ń gbọ́ wà <laughs> so torí ọlọ́run ti sọ ọ̀nà tí wọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ ń gbà bùsùn wọ́n gbọ́dọ̀ dá padà ṣùgbọ́n torí lẹ́yìn ti dá méjì yóò di pé ọmọ general hospital torí di eléyìí yóò dá tílé ọba ti gbà padà tọ́ torí di eléyìí báyìí tó bá pé èèyàn lè bá sáàbò sísí ẹ̀dá padà gbogbo ẹ̀yin bàbá àkà ẹ̀yin lè talẹ̀ fún ẹ̀yin lè tún lọ gbà padà ẹ̀yin bàbá àkà ẹ̀yin lè ta fún wọn ẹ̀yin lè tún pin fáwọn ẹ̀yin tẹ́ ta fún ẹ̀ tún lọ bù sílẹ̀ gbogbo ẹ̀ lẹ́sàn tẹ́ bá san láyé sanjọ́ gbẹ̀ndà ìgbà tó jàǹbá rẹ̀ lórí ilẹ̀ tán wọ́n ti wá fi kú dẹ́rù bà wípé ṣé kìí ṣe pẹ́lẹ́kọ̀ ọ̀run polówó fún ọ abọ́ fẹ́ kù àwọn bàbá gbé kú kiri wọ́n tún láwọn ọ̀pá ọ̀daràn tí wọ́n ń pè ní ọ̀daràn márùn ìlà àwọn eléyàn tí òun ọba lè mú yín láyé ń bì ìpàdé dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàrá ẹ gbà ẹ sábà ń tí ogun jọ náà torí kọ́ mọ́ bá lójijì o. bàtí oògùn tó yẹ fi máa pò gèdè pọ̀fọ̀ níwájú àwọn màláíkà ẹ má kó fi sínú sáré yìí o níjọ́ tẹ̀ ń bá lọ tọ́rọ ọrùn yóò gbóná yóò gbóná kẹ́ẹ̀dì oògùn bá lọ ọmọ àwọn bàbá òfò ọmọ jẹ ọmọ ó sì wàhálà títí títí ó kówó jọ ẹ sì nílẹ̀ tó dáa ta fún àsìlẹ̀ ẹni ẹlẹ́ni lọ́ ta fún ó sì ti mọ̀ kó mọ̀ wàhálà bó bá tiẹ̀ fẹ́ fa wàhálà àwọn baba ló dá àbẹ́jọ ah, fún mi o torí àwọn máa para wọn ni wọ́n tún yin lọ́rùn tọ́ ẹ múra sí i ẹ múra sí i sẹ́rí ńgbà mi ọlọ́run máa ń fáwọn èèyàn mi láyè àti rọ́ràn dà torí ti pèsè kalẹ̀ fún wọn gbogbo ń tẹ́ gbangba àbòsí ẹ̀dá padà o kẹjọ oyè yín o aha nínú títúbà òun náà tún ni èjìtì náà bọ́lá maharim kẹyọ jìnnà sí gbogbo tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ olótúbà òmùtí ṣùgbọ́n olè má jókòó ń búkọ̀ ọtí kí ló dé mo fi rántí ọjọ́ ni ẹ́ ọ̀rántí ọjọ́ báwo nìyẹn torí bá túbà. o ò tún gbọ́dọ̀ rìn ní gbèrígbèrí ibẹ̀ ma bàbá ń zina tẹ́gẹ́ kò lè má ṣe zina yàrá tún lọ jókòó lọ́ọ̀kan lé ibi títí máa ṣe zina yóò máa wo lẹ̀kùn ránṣẹ́ pé ah ìgbàláyé wọ́n <laughs> bá jẹ́ gbàkan ni àbá òun ti rọ́ọ̀lù lẹ̀kùn bó o sì rọ́ọ̀lù lẹ̀kùn ọ̀rọ̀ọ̀lù ni wọ́n ń wo lẹ̀kùn yẹn ránṣẹ́ eléyìí ò sí tọ́lọ̀ ń wọ̀ torí pé má súnmọ́ má débẹ̀ rárá tó o bá ti súnmọ́ ó súnmọ́ pípa ọwọ́ bẹ̀ torí ẹ̀ á sí gbogbo tọ́lọ̀ ń ṣe wọ̀. olótúbá ọ̀jẹ̀ wéèlé má ṣùgbọ́n báńkì báńkì ọ kaka ó di kuku ó sokùn márùn ó di gbanumánu. wípé òun báńkà lòun dání báńkà ẹ so rìbá wí ni ọ àbọ̀ rìbá ni ọ pati jìnnà sí ọlọ́wọ́ bó pèsè sí alálùbáríkà fún ọ so gbogbo ntọ́ba di ìwọ̀ ká jìnnà sí ká jìnnà sí ká jìnnà sí olóòsè sinamá but uh, unlike uh, blue film ó sì máa wò because sẹ́mi akékin ní ètètè gbọ́nù lára ẹ́ ètètè gbọ́nù lára ó ó wàá wòwò ku wò títí náà kí ni ó padà ṣẹlẹ̀ pé bó bá máa já àná kó ayé la máa la hawla wala quwwata illa billah gbogbo ntọ́lọ́n bá sílé wa ẹ̀jìnà sí ẹ̀jìnà sí soro sí. ó ṣòro ó sì tún rọrùn ó ṣòro fẹ́ni tó bá ti pẹ́nu bàjẹ́ kọ́ pàtì ó rọrùn gbogbo ẹni tó bá ronú pàrọ̀ ọ̀ràn náà kọ́ pàtì wàláì kò sí torí ẹjọ́ júmọ́ tá a máa ti ń di ẹjọ́ ká máa ronú àfẹ́ wọ náà o sẹ́ńtẹ́ǹsì yẹn kọ́ wà wájú wa ìǹfẹ́ wọ mo fi ń ṣe Islam ìǹfẹ́ wọ náà mo fi ń ṣe Islam torí ẹ̀ ní ti Islam bá ní kí n ṣe màá ṣe ètò ní kí n má ṣe màá jìnnà sí wọníyẹtù Allah yaud nínú tútú bá náà tún ní kádà níyà pé mi ò tún padà sídìí ẹsẹ̀ yìí máa o nínú tútú bá nù. wọn lẹ́jọ́ ń gbẹ́bọ lọ sórí ta tẹ́lẹ̀ o ti wá gbọ́ dánilẹ́kọ̀ọ́ orí ni o ẹ̀ ń lọ bọ́ nìyẹn o mùsùlùmí sí o ìwọ tún padà sídìí rẹ̀ mọ́ ó tún padà sídìí rẹ̀ mọ́ gbogbo oríta táwọn ẹlẹ Yorùbá wà yìí gbogbo oríta oríta oríta ẹbọ ni wọn máa gbé ẹbọ lọ sóríta ni wọn lè kọ àwọn wá dáadáa kan kéṣù ọgbẹ bọ àwọn ń bẹ̀rù aburú kan kéṣù ọjẹ bọ wọn sì máa gbé kánú wọ́n sọ ìhìrámù ṣètánì tó bẹ́ẹ̀ máa ìhìrámù ṣètánì tí wọ́n máa san wọ́n san sọ funfun mẹ́jì wọ́n wá gbégbá lọ igbá ṣètánì wọ́n lè máa súre sí i àbí kí wọ́n máa pọ̀fọ̀ wọ́n gbé lọ sórí ta ètò wọn bá yàn lọ́kàn jẹ́ jù ní káwọn ti ń jókòó mùsùlùmí ní máa sábà ṣe nǹkan bóòlù ṣe jẹ́ Islam náà gan dáná rí ẹ mọ́sálásí nìyí sí àwọn òní wá olórí ibú mi bẹ́ẹ̀ bi títí ń pè lò ẹbọ tí ó gbé lọ sórí ta lálẹ́ ló ṣe yẹ kọjá pé gbogbo ẹni tẹ ẹ bá ká mọ́ pẹ̀lú pọ́gbẹ́ bọ́ lọ kẹ́ ẹ nà ní ọ̀sán gidi kọ́mọ́ mọ ibi tí ọ̀sán yẹn ti ń bá òun gbogbo oríta gan ó ní sinmi pé lágbájá tó gbẹ́bọ̀ ń jò ní àmẹ́ni tọ́nà o àmọ́ ibi tẹ́gbà ti ń rélù ẹgbàá mi ẹgbàá mi ò ní sáńkì gbé bó se sọ ẹbọ mọ́lẹ̀ tó tu lẹ́nu torí nù kẹbọ ọmọ fọ àti kí wọ́n fọ ọ̀kan ló mójútó ẹ̀hẹ́ ńgbà tó bá fẹ́ lu ọ lálùfọ̀ ọ fẹ́ bọ mọ́lẹ̀ ọ gbà lè lọ. torí ẹ ẹ̀yin náà sì rí ní Yorùbá lẹ́bù gan àwọn Yorùbá tí wọ́n ń jẹ́ lẹ́bọ̀n àwọn náà máa sọ pé nínú gbàgbọ́ wọn nù àwọn gbàgbọ́ rọ́bìṣì ni o bàtà kan sọ pé ká ẹ lè mọ̀ fáwọn náà wọ́n máa sọ̀rọ̀ mí dájú bọ́yá so wọ́n ní gbogbo oríta tó máa ń gbẹ́bọ sí accident máa sábà ṣẹlẹ̀ ń bẹ̀ bí oríta kan bẹ̀ ẹ bọ̀ wọ́n ń bẹ̀ so mo wá ṣẹlẹ̀ pé machine fẹ́ jáde machine bọ́ gbà ó ìmọ̀ sábà ṣẹlẹ̀ tó bá wá ṣẹlẹ̀ bí kéèyàn dá lẹ́sẹ̀ bí kọ́ fọ́ lórí ìmọ̀ pọ̀ ń bẹ̀ so ńgbà táwọn náà wá wá lọ tí wọ́n wá wọn kọ́ fẹ́ jẹ́ pé ẹbọ tí kèé sábà wọn ní oríta yìí ní màá ń ẹ́. Eh? ní ń dà nǹkan lẹ ẹbọ gbà náà nù ńgbà tó ti di gidigbo gidigbo ẹbọ gbà náà nù torí wọn pín ìwé oríire lé àṣetán bíi kọ́ dàrú kọ́ bàjẹ́ náà ni torí délé ọ̀dọ̀ wọ̀ wà o ọmọ Yorùbá àní wọ́n tún gbẹ́bọ títí wọ́n tún gbé lọ London láti nàìjà wọ́n gbẹ́bọ lọ London wọ́n mú nkokin kan London so wọ́n á lógbòlógbò ni. pé gbogbo ní àwọn baba sa àwọn babaláwo sà fún kọjẹ ọwọ́ sábà àtọ́ wọn bá àwọn baba náà kì í bá ti làwọn ẹ̀yin gẹ́gẹ́ bíi ta wọn á di ẹbọ yìí wọn sá lọ wá visa ní gbogbo ọ̀nà kọ́nà wọn á gbé ẹbọ yìí fẹ́nìkan pé ṣé oríta wà ní London abuse òsì ẹni àìmọye oríta pé tọ ibi oríta mẹ́ta ẹnìkọ́ wá ní London kẹ́ gbé ẹ bọ́ sí tẹ́bọ̀ yìí bá ti fìdí kalẹ̀ ẹjọ́ dàrú mọ́ àwọn adájọ́ lójú lọ. ọlọ́wọ́n bá wa tí èmu ni láàbọ̀ àbọ̀ tí ó sì nídìí kọ́ de àwọn dòǹgárì sí yàn kó tó rí yàn mú. wọ́n gbé bọ̀ London free ẹ̀bọ kọjá ní airport free ó wàá kú bẹ́ẹ̀ bọ́ ó sì fìdí lélẹ̀ lóríta free ibi tí ẹni tí wọ́n gbẹ́bọ rán tó ti fẹ́ fìdí ẹbọ lélẹ̀ níbi oríta sẹ́sì mọ́ pé gbogbo nǹkan tí wọ́n kámẹ́rà ni sẹ́sì mọ́ pé ayé sọ́ra la wà báyìí bọ́ǹbù ń roni kọ́lọ́ ń sànù wa kí lè léyìí fẹ́ gbé kalẹ̀ kámẹ́rà kámẹ́rà tanná sí i bọ́lọ́pàá ṣe bo bẹ́ẹ̀ nu ẹ dákun ẹ̀sìn oúnjẹ jẹ ẹbọ ni kì í ṣe bọ́ǹbù <laughs> àwọn ẹbọ what is ẹbọ.

ẹlẹ́bọ pọ̀ láàrin wọn bàjẹ́ torí tọ́lọ̀ kẹ̀tún gbẹ́bọ kẹ̀gbé wọ bàálù kẹ̀tún á lọ ọmọ owó oríta nílùú òyìnbó pẹ́ gbé sí subhanallah ilahi bẹ́ẹ̀ ni tí yorùbá ti gbọ́ lọ́ngbọ́ gbogbo rádaràda kátàkátà ní ìjọ wọn lójú ẹni tó gbọ́ lọ́ngbọ́ àwọn ni wọ́n mọ̀ sí irọ́ lásán sí ọ̀ àmọ́ àti ọ̀gbọ́ lọ́ngbọ́ ah, ẹ bọ́ nù ah, kíní torí ẹ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́wọ̀n ẹ̀ẹ́dà níyàn pẹ́ tún ní padà sídìí rẹ̀ mọ́ láéláé qul istaghfir ẹ̀ àforíjì lọ́dọ̀ anabi ti sàforíjì gbogbo fún èyí síwájú àti èyí kàn tó ń pé àwọn anabi kì í lè tó bá ti ó fi hàn wọn ọlọ́run á tiẹ̀ wàá sọ pé wọ́n muhammed sallallahu alayhi wa sallam èyí tó síwájú àti tó gbẹ̀yìn inú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tiẹ̀ àti foríjọ. síbẹ̀síbẹ̀ táwọn bí wàá jókòó nbì kan kó tó dìde àwọn sàhábà sọ pé àwọn máa ń kà á lẹ́nu rẹ̀ pé astaghfirullah wa atubu ilayhi ó máa ń wí ju gbọ́gọ́rùn lọ. lọ́wọ́ bá a ṣe jókòó ìka tó dìde ànábì ó wí lórí ìjókòó kan ju gbọ́gọ́rùn lọ tí ó mo sì ṣẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ ẹni tá a ti ṣàforíjìn gbogbo ẹ̀ṣẹ̀ fún un bó wàhálà wa ta ló fẹ́ ń garanti pé wọ́n ṣàforíjìn fún ọ kí ló dé táwọn náà pọ̀ ní mímọ̀ tọrọ àforíjìn a sì ti mọ̀ pé gbogbo ẹni tọ́lọ̀ ń bá foríjìn ọ̀nà orí òsì fún torí pé tí ń dínà mọ́ wa jù náà lẹ̀ṣẹ̀ tá a bá ti pọ̀ nítorọ àforíjìn ọ̀nà orí òsì aburú yóò dínà sí wa orí ọ̀pọ̀ lọ́wọ́ wa تريد أستغفر الله وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أولا قل اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ما كان اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إليه تنجى سيد الاستغفار أسواد فنقول قولوا ترى ìtànàbí ni tẹ́ ẹ bá wí lọ́jọ́ kan láàárọ̀ tẹ́ ẹ bá kú lọ́jọ́ yẹn kó rùn tó wọ̀ ẹ wà lìjànà tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí tẹ́ ẹ bá sùn wí lọ́jọ́ kan nírọ̀lẹ́ lẹ́yìn ìgbà tó rùn wọ̀ tẹ́ ẹ bá kú lọ́jọ́ yẹn kí lè tó tún má ẹ wà lìjànà ǹjẹ́ a ti wí lónìí lẹ́yìn ìgbà tó rùn wọ̀ bí so ọ pàtàkì torí pé ká máa ń tara wa jẹ pé kò ní yá lónìí tó bá yá lónìí ńkọ́ ẹ ǹjẹ́ mú fìlà kò sí mbẹ́ torí ẹ irú àwọn gbólò yẹn ó yẹ ká mójútó ká máa wí lọ́pọ̀lọpọ̀ kọ́ làwọn ọba kó ṣàforíjì fún wa. wa yarju rahmata kásì máa ran kàn kí ọlọ́run àgbọ̀dọ̀ já kàn níbi ìkẹ́ ọlọ́run ká fojú sí pé à ń fẹ́ ìkẹ́ ọlọ́run à ń ran kàn kẹ́rẹ̀ eléyìí pàtàkì wa yakhafu adhaba.

kọ̀dájú kórì rẹ pé nítorí pé tó kọ́ ń bẹ̀rù yọ ọlọ́ ò ní dára rẹ lọ́pọ̀lọ́rú torí ẹni tó dára rẹ lọ́pọ̀lọ́rú kò lè sin náà ọlọ́run sì fẹ́ kó o torí ẹ ọgbọ́dọ̀ mójútó eléyìí báyìí wa kéèyàn ọlọ́run fún wa gbogbo bí tọ́ bá wọ̀ láyé gbogbo tó lè sọ wípé ọ̀fẹ́ bọ́kẹ́ ọlọ́run ọba dàálẹ̀ ò nídìí ẹ̀ ò tó bẹ́ẹ̀ ká máa rántí àwọn ìkẹ́ ọlọ́run ti ń bẹ pẹ̀lú wa olówó olówó ìkẹ́ ọlọ́run bẹ pẹ̀lú rẹ àìlórí lọ́wọ́ ẹni kí ọmọ òkú ńgbà tí ń lówó kí wọn lọ́run ṣe fún mi àwọn tí ò lórí lọ́wọ́ nìyẹn o nítorí ẹ̀ láti sọ pé ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ sọ pé kọ́ sàmì á jẹ́ pé gbogbo ńtọ́lọ́run ṣe fún ọkọ́ bàjẹ́ ṣé ọ sàmì ẹ̀ òní sàmì ẹ̀ torí pé alábòsí lè ìdí inú tí kálukú fi máa wò pé kí lọ́lọ́run ṣe fún un kí lọ ẹni kó wọn máa dúpẹ́ kó wọn dúpẹ́ kí wọn lọ́lọ́run ṣe fún un á sọ pé kí fún ọkọ bàjẹ́ yọ sọ pé wúlò fún ọ ọ̀ràn torí ẹ ìdẹ̀rọ ọlọ́run tó lọ́n fún wa pọ̀ ọlọ́run ní ẹ torí rẹ̀ adúpẹ́ fọlọ́ o ọlọ́ni wa ma bikum min ni'matin famin Allah gbogbo ń ti bẹ pẹ̀lú yín ní dẹ̀ra ọ̀dọ̀ ta ló ti wá Allahu rabbul alamin ẹ jẹ́ ká máa ronú ara wa àtàwọn bàbá wa ń gbogbo gbà àtàwọn àyà wa gbogbo gbà àti gbọ́ ni wọ́n ti jọ́mú lẹ́nu wa ó ti pẹ́ àbí ó ti pẹ́ ó ti pẹ́ jọjọ àti gbọ́ lẹ́ ti bọ́ lọ́wọ́ bàbá ẹ fún mi lówó oúnjẹ ó ti pẹ́ àbí ó ti pẹ́ ó ti pẹ́ jọjọ táwa ní tọ́jú wa allahu rabbul alamin ìgbà tí baba wa ń fún wa lọ́wọ́ tí wa ń fún wa lọ́yẹ̀ ta ni tún tọ́jú wa náà torí di eléyìí báyìí bó lè yẹn ṣe lè ṣe tí ó sọ pé òun ò tiẹ̀ nídìí ọlọ́run kò sí wàláhì torí adúgbò o lónìí tilẹ̀ rẹ̀ ọlọ́run lọ́ọ́ mọ iye oore tó ti ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ẹ wò gbàtà jáde ńlé láàárọ̀ ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ ọmọ mú nǹkan kan jáde ńlé ẹ wò gbàtà padà sílé sàṣàlẹ̀ ni tí ò rí nǹkan mú padà lé adúpẹ́ fọlọ̀ sòtò má tẹ̀jẹ́ pé èèyàn yà láì mọ oore bọ́lọ̀ ń ṣe dọ́mi èèyàn ó ní onímọ̀ pọ́lọ̀ ń ṣe nǹkan fóun torí pé ojú rẹ̀ àwọn tó jùlọ ní ọmọ wò kò ní wà àwọn tí ò tó isi máa mú yẹn ṣàìmórí sọlọ ni máa wọ àwọn tí ò ọ yóò di olè fọlọ máa wọ ẹni tó ju ọ nínú nǹkan ilé ayé kò ní di olè fọlọ kò lọ́wọ́ bó o sọ̀rọ̀ fún kò sí kọ́dà ẹni tó kéré jù tóore rẹ̀ kéré jù kò lè kà á ká tó pẹ́ lòmù ká máa rántí ìdẹ̀rọ̀ ọlọ́run tó fún wa ká sì máa dúpẹ́ <coughs> ká máa dúpẹ́ <coughs> fọlọ́n lórí àjùlọ tó ṣe fún wa ó ṣe wá léèyàn kò yà wá lẹ́ranko gbogbo àwọn àgbo gbogbo àwọn àgùntàn tẹ́ ń lọ ọ̀rà tẹ́yìn náà ń tún tà tẹ́ mọ̀ pé àlòmọ̀kan làwọn náà àlòmọ̀kan làwọn náà ọlọ́run dá wọn fún pípa jẹ ẹ́ àwọn náà tó bá yẹ kó wọ́n dọ̀rọ̀ wọn dára wọn. èwo nu wọn ní fẹ́ kó gbọ́dọ̀ bẹ́ẹ̀ dùn lọ́rùn kẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ lé lọ́rùn kó náà máa pẹ́ ẹ ṣeun o láyé náà lásìkò tó yí o ọba tó bá wọ lè náà náà kí lè wá ti rìn lórí ọ̀nà ní ìsìn tí ò ní mà ẹlòmínú ẹ ti ní rí ya wèrè ọlọ́wọ́n bò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kí ló ní dúpẹ́ fọlọ́n sí ọlọ́wọ́n bò ṣe ọlẹ́ni tí ń rìn hò ọlọ́wọ́n bò ọ láti rí ọ̀rá sọ̀wọ̀ ṣe ọlẹ́ni tí wọ́n ń sọ̀rọ̀ níwájú rẹ tọ́ǹkan wò pé wọ́n ń yanu lásán tètè rẹ ọ̀gbọ́rọ̀ bò ṣe ọlá yaya tọ́kàn mọ́ yanu táwọn èèyàn ń ah, ọ̀yọ́ ọlẹ́ni tí mo rí omi ẹ̀rá kù kí lọ́ọ́ fẹ́ sọ pọ́lọ́ ò ṣe fún tó wo because ìrònú ọmọ èèyàn generally níbikíbi tí èèyàn bá wà láyé owó owó owó yìí náà ni ní ìsìn bá gbé tírélà síwájú mọ́ṣáláṣí nìsín táwọn tírélà yẹn wá lọ títí dé takí tó sọ pé àwọn fi tájẹ́ẹ̀tì gbogbo ẹni tí wọ́n wá mọ́ṣáláṣí ikú kó ń kálukú ọmọ gbápò rẹ̀ sí mẹ́wàá mẹ́wàá pẹ̀lú ògbó ọlọ́run ẹni àkọ́kọ́ tó bá kọ́ gbé ní òní yìí ma ẹni ẹ̀kejì tó bá fẹ́ gbé yóò ti máa pò sí sàá ráìsì nìkan wọ́n wàá fún wa wọ́n bá tiẹ̀ lé fún yàn lówó <laughs> ráìsì àpò mẹ́wàá ni bá gèsè kóńgò mẹ́wàá wọ́n bá tiẹ̀ jẹ́ pé wọ́n fowó sí ni ìyàmì ẹrú ọlọ́ àpò rẹ̀ sì kẹ́tẹ́ lò wọ́n fún yàn lówó rẹ̀ lọ́nà mẹ́wàá ó pé yẹn bọ́ọ̀mù èèyàn ṣe owó owó owó yìí náà ni kò sí tí wọ́n ṣe fọ́ọ̀mù èèyàn generally tó máa kà fún bí kò fún lówó ọmọ yín nìsín ojoojúmọ́ láàárọ̀ yóò wá sálámà sí yín yóò béèrè àlàáfíà yín ṣé bùkátà nǹkan kan tó wọ́n bá yín ṣe kóhun tó máa lọ bí iṣẹ́ tó bá sùn ti dìrọ̀lẹ́ kó tó di pẹ́ sùn yóò tún wá bá yín yóò tún béèrè ṣé bùkátà nǹkan kan tẹ́fà sọ pé bùkátà kọ́ fọṣọ kó ṣe yọ fọ yọ lọ sọ yóò ṣe gbogbo ẹ̀ ẹ máa wò pé ẹ wọ́n dàbí ọmọ alágbájá bàbá mọ ètò kó fún bàbá rẹ̀ ńjọ́ ni owó yìí náà ni ọmọ tí sì ń kówó fún bàbá rẹ̀ ó lè jẹ́ pé bàbá òun sí ọ ni bàbá ń já lọ́jà mọ́ lójú ẹ̀ tí bàbá máa ń sọ̀rọ̀ bàbá dákẹ́ àá à ń sọ̀rọ̀ ẹ̀ sì máa dá sọ̀rọ̀ bàbá rẹ̀ náà nù àmọ́ gbà títí pọ́ǹpù owó sí lápò ọmọ rẹ̀ nù lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ ọmọ dáadáa ọmọ alálùbáríkà ti ń ṣàdúà fún bàbá rẹ̀ ọmọ dáadáa ọmọ alálùbáríkà tí kì í fọ̀rọ̀ gbó bàbá rẹ̀ lẹ́nu bàbá bá ń sọ yọ dákẹ́ ìdùnnú ìdùnnú ìdùnnú ni máa wá fún bàbá rẹ̀ wọ́n máa ní ẹ̀ àkókò mẹ́rin tó ń ṣe ń tiẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni torí náà láti sọ pé èwo lẹ́yìn fẹ́ láàrin ọmọ tí ọmọ kówó tó dénú àbí nǹkan sọ ni ọ̀dà etí ọmọ ṣàdúrà tún kówó fún yín kọ́ náà tọ́ alhamdulillah torí di eléyìí báyìí kí ọmọ arántí dẹ̀rọ ọlọ́run tó ṣe fún yàn ẹrántí lánàá tó lọ́wọ́ bá yọ wá kó nù yá wa àmọ́ nǹkankan fa wàláhi tàlá àmọ́ nǹkankan wàláhu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́run ló ń lò ń yọ wá kúrò nù ìyá wa tó ń yọ wá sáyé àmọ́ nǹkan kan wá lásán ọ̀ma à ń bọ̀sibọ́sí ó kọ rẹ̀ ìwọ náà ló ti wá di wọ́n ní amòfin ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé al-imam wọ́n ní alaalim àwọn kan tiẹ̀ tún wá sọ̀sọ̀kúsọ wọ́n ní mo tọ́mtọ́m èwo ni tọ́mtọ́m pẹ́pẹ́mìntì kọ́ <laughs> so wọ́n ń fanu wọ́n ń fọ́rọ́ pé lẹ́yìn ìgbà tó délé ayé náà tán náà gbogbo eléyìí bọ́bá jó òótọ́ náà níta lọ́sọ̀ọ́ dìbẹ̀ allahu rabbul alamin ìwọ ló wálé ayé tó o mú kọ́bọ̀ wá ọkàn du ọkàn ọkàn so wọ́pọ̀ rúgudu báyìí ni màá kójọ màá kójọ màá kójọ o ò máa tó péjọ bí pàǹtí ni o bí jàgbá ni o o máa so ìwọ náà lónìí ni wọn sọ pé owó rẹ otu ti kọjá mílíọ̀n ti di bílíọ̀n tẹlomi tiẹ̀ ti di tírílíọ̀n ẹ dákun ṣé ìdẹ̀ra lélẹ́ àbí ṣe dẹ̀ra ni ta wá ṣe fún ọ Allah lánàá tó délé ayé kí ló wa ó mú nǹkan kan wa sọlọ́wọ́n ba ló ṣe gbogbo eléyìí fún Ihoho ńlá wà ẹ àpàtì aṣọ tẹ nínú ẹni tí ò bá ní tó àpàtì kan kọ́ náwó bá a yìí kò bá já kìsà àánú ah, a sá kan àkìsà kan àbáàní ni ni ah, Ghana must go so a n'ikan, nìkan ṣèbí dẹ̀rọ ọlọ́run lélẹ́yìí ọba fún wa so bẹ́ẹ̀ náà ni ẹlòmíín ní bàtà débi pé sáwọn àlàlà sọ ta ló fún wa gbogbo eléyìí allahu rabbil alamin alhamdulillah ẹ jẹ́ àmà dúpẹ́ fọlọ́ jẹ́mà ẹ jẹ́ àmà dúpẹ́ fún lórí ìdẹ̀ra tó ṣe fún wa torí pé téèyàn bá mọ núrò yọ ọmọ pẹ́ dá báwo la ṣe wa àmà dúpẹ́ fọlọ́ o àmà ṣe gbogbo ntọ́lọ́ wọn bá ní ká ṣe ni sẹ́ẹ̀rí kẹ́ ẹ máa sin lọ́ǹgá ń túmọ̀ sí pẹ̀ ń dúpẹ́ fọlọ́ ẹni tí ò sin lọ́ǹgá dúpẹ́ fọlọ́ o. wọn ń pa màálù ń ha ó dúpẹ́ fọlọ̀ ó sí lọ nítorí pé aláìmoore ni ọ nígbà tí wọn ń wo pé ọta ayọkọ òrùkú fọlọ̀ ọta ayọkọ foríkalẹ̀ fọlọ̀ ọta dúró wájú ọlọ kí wọn á ní rí a ṣe pé ìwọ lọ dára rẹ a ṣe pé ìwọ lọ dá nǹkan míì náà ti mu especially tọ́lọ́mọ bá bá ń dẹ̀yàn tí ń gbèyàn ga tí ń gbèyàn ga tí ń gbèyàn ga ẹlòmíì ọmọ òkú ń kọjá kó òun rúkú fọlọ ń kọjá kó òun forí kalẹ̀ fọlọ. a'udhu billahi minash shaitani rajim. sẹ́yìn kí irú rẹ̀ ló ṣe Fir'aun ọ̀la ni ọ̀la lọ pa bí ẹmu tó fi ń pera rẹ̀ ní kíni ana rabbukumul a'la èmi ló lù wá yín tó ga jù. sòtúrí ẹ̀ innal insana.

kéèyàn ó sì pa gbogbo ohun tí akórira ṣiṣe kápátì ìmẹ́nu kò ń dúpẹ́ fọlọ́ kí ló dé tẹ̀ ẹ̀ máa ṣe zina ah èmi fi ń dúpẹ́ fọlọ́ ni kí ló dé tẹ̀ ẹ̀ máa jalè mo ń dúpẹ́ fọlọ́ ni kí ló dé tẹ̀ ẹ̀ máa ṣe jàmbá mo ń dúpẹ́ fọlọ́ ni inú ìdúpẹ́ fọlọ́ ni kò pàǹtọ́ lọ́wọ́ ọba tó ṣe léwọ̀tì inú ìdúpẹ́ fọlọ́ kí ló dé tẹ̀ ẹ̀yin ò lè má ṣe sọ́láàtì mo ń dúpẹ́ fọlọ́ ni ẹ̀fẹ́ tìrìtà nàbí wa náà sọ ńgbà tí Aisha radiyallahu anha tó ní sẹ́fọ́nà ti ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún un àbùrọ̀mọ́ wa dúró lóru ṣe náfìlà débi pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọ wú lójoojúmọ́ ó à ṣebí náà ni wọ́n náà sọ yẹn ọlọ́lọ́ ń ṣe oore pọ́ ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún mi tí ọ̀wá yẹ kí n dúpẹ́ fún ìdúpẹ́ lélẹ́yìí. tán wa yataqarrabu ilayhi bima tayassara min nawafilil khayr kéèyàn sì gbìyànjú láti máa wá ti súnmọ́ Ọlọ́run pẹ̀lú ẹni tó bá rọ̀ ọlọ́run nínú àwọn náfìlà àwọn sẹ́ẹ̀rì kọ́ ọ máa ṣe náfìlà wọn náfìlà sọ́láàt náfìlà sọ́dàkọ̀ náfìlà ọ̀sìyàm náfìlà alhajj náfìlà alcumra tó gbogbo àwọn sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì yàtọ̀ sípò àti sọ̀rọ̀ yẹn ká tó máa ṣe náfìlà. tọ́ ẹ̀dá àǹbẹ̀lọ́wọ̀n bẹ́ẹ̀ lè dá wọn pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù wọ́n ràn wá lọ́wọ́ ta wá lọ́rẹ pẹ̀lú títúbà kó sì wá ṣe títúbà wa náà ní àtẹ́wọ́gbà wọ́n ràn wá lọ ká túbà tọrọ àforíjì ṣáájú kú wa kó sì ràn wá lọ́wọ́ kó títúbà wa àti ìtọrọ àforíjì wa kọ́lọ́wọ́n bá wa kó ṣàánú wa láyé kọsànù wa nù sàárè wa kọkẹ wa tó bá di lọ́la alqiyama pẹ̀lú àwọn ẹni tí ó kẹ nínú aljanna subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. sèyàn lè máa yẹn náà fi làlálẹ́ fún tútú bá bẹ́ẹ̀ ni sọláàtù kan àti ń pè ní sọláàtù tọ́wùbà sọláàtù tútúbà kẹbi sí wa nínú hadith ali ibn abi talib radiyallahu anhu fanabi sallallahu alayhi wa sallam sọ pé ẹrú ọlọ́run ọba kò ní dẹ́ṣẹ̀ kan kó wá sàlù aládàáda kó yẹn náfìlà araka méjì kó wá tọrọ dáríjì kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run nípa ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àfi k'Ọlọ́run foríjì torí ẹ̀ tá a máa yẹn náfìlà rákà méjì méjì yẹn túbà lẹ́yìn rẹ̀ ọ̀dà púpọ̀ á sì dà níyàn pa afẹ́ sí sọ̀látù tọ̀ọ̀bà náà ṣé mùsùlùmí ni. alhamdulilayi oníbèrè sọ yìí pé èèyàn ń kọ́ṣẹ́ níbìkan èèyàn sì ti kọ́ṣẹ́ mẹsẹ́ ìgbà téèyàn sì dá pé wọ́n fi kọ́ṣẹ́ ti pé ti kọjá. èèyàn á lọ gba yìí lọ́dọ̀ ọ̀gá kó ń fẹ́ free òun náà fẹ́ dominira ọ̀gá wa ní àwọn ò ní fún yàn lómìnira nítorí pé yàn ṣe àwọn lẹ́sẹ̀ kan àyàfi téèyàn bá sì tó dẹ́kun ẹ̀ṣẹ̀ ń àwọn tó fún yàn freedom èèyàn wá béèrè kékin lẹ́sẹ̀ náà ọ̀gá ní ẹ̀ṣẹ̀ rẹ lọ́dọ̀ òun oníkí gbogbo ìgbà ló máa lọ ṣe sọláàtì la ilaha illallah tẹ́lẹ̀ ti pèpè fún sọláàtì wọ́n máa lọ ẹ̀ṣẹ̀ ó dìgbà tó ọba tó dẹ́kun eléyìí kó tó firi ṣé mùsùlùmí ni wọ́n ní mùsùlùmí náà ló náà pera rẹ̀ la hawla wala quwwata illa billah ya lal òfò lélẹ́yìn òfò gidi irú mùsùlùmí wo ni fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla náà tí ìbá ti sọ láti yọ yọ zakat irú ọ̀gá yẹn níta ẹ̀sìn fún ni pé ẹ kó àwọn èèyàn jọ lọ bá àwọn bàbá bàbá àwọn bàbá bàbá tó ẹ pé yóò ríru wọn ẹ̀rú ọ̀bà má dé wa yìí ń fẹ́ kó firi àwọn ò àwọn ti gbọ́rọ̀ kankan tọ́ba wa tún kọ́ sọ́ọ́rù tó sọ lójú wọn kọ́ kàbọ̀ sọ̀kọ́ ayé gbọ́dọ̀ jẹ́ bàbá bàbá lásán àwọn bàbá bàbá tó máa ń pa Islam so àwọn ò ní pa àwọn ti gbọ́ nǹkan kan ọmọ wa yìí là ń fẹ́ kó o bá wa firi kọ́ wa yanu pàkà bọ́lọ̀ ń bá kọ́ pé ọkàn àbùkù rẹ̀ níbi tó ti kí ṣé é máa ń ṣe sọ̀láàt mi ò ní jó firi ṣe é mọ̀ pé ọ̀dàn nù sọ̀ntẹ́ ọgbọ́n tẹ́ dànù. so àmọ́ ti sọ pé ó ti sọ fáwọn bàbá yẹn wípé nǹkan tó wírí ni àwọn ò sì ní sọ pé àwọn gbọ́ nǹkan kan tà wọ́n pẹ̀lú bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run yóò firi rẹ̀ nà. ẹni tó bára kàkan nù sọláàtù tọ́wọ́ pò ń fẹ́ pé bí kòkó kó jókòó gbàgbé dìde. tó yẹ pé ìgbà tó tó ṣe méjèèjì tó ṣẹ́kù tán ló tó wá jókòó àtàyà báwo ni ó ṣe ṣe eléyìí ó forí kanlẹ̀ kó tó di pọ́ sálámà tó bá yẹ pé ńgbà tó ti dìde lọ sí rákẹ́lẹ̀ kẹta lọ́wọ́ arántí kọ́ ẹ kó wọn jókòó kó wọn tó dìde lọ́wọ́ apádà sí jókòó yùn tó bá ń mọ̀ ọ́n mọ̀ sọ láti rẹ̀ bàjẹ́ torí pé tẹ bá ti dìde lọ sí dúró tẹ ti dìde tẹ ti dìde dúró pin ẹ gbọ́dọ̀ padà sí jókòó àmọ́ tí ọba mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ nu pé sọ láti wọn bàjẹ́ tó yẹ pé àìmọ̀kan ló mú ṣe bẹ́ẹ̀ tó bá sálámà tán ni ó tó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ń jẹ eléyìí dàbí sójà. wọn ni mọ́sálásí kan wà lọ́gbẹ́ni wọn ti wọ́n tún ṣe sọ̀láàtù wítìr níjàmá wọ́n sì ti pàkíyèsí wọn kété ìbá sí Ramadan irú ètò ẹ̀sẹ̀ yìí kò bá mu oníkàlùkù kọ́ lọ sí wítìrì tiẹ̀ ń lé ni ṣùgbọ́n bí ẹni ń dami sí ẹ̀yìn ìgbà níjọ torí kò ṣiṣẹ́ ọ̀nà wa lèyìn ó fi kọ́ lèmáàmù tí sì máa ń síwájú wọn fún wítìrì tó síwájú wọn fún ìṣá onímọ̀ wọn mọ̀ sí i so ètò wà ń bẹ̀ ni pé tiyín ni kẹ́ ẹ ṣàlàyé pèsè tiyín ni kẹ́ ẹ tú láṣẹ àwọn yìí látà ìbá ti ṣàlàyé fún wa ibi tí lè máàmù náà bá ti rí kó fi hàn yín ẹ bá ti ṣàlàyé fún wa ẹni tó lọ́n bá nílò ọgbọ́n ẹni tó lọ́n bá nílò kò sí wàhálà. báyìí generally kìí ṣe mọ́ṣáláṣí kan tẹ́ ẹ rí wọn lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni láti àwọn mọ́ṣáláṣí wà ń kọ́ ń dùn wọn yẹn tí wọ́n ti parí solatul isha àwọn tún kọ́ dání ẹ̀ka fi wítìrì so ẹ bá sọ fún lè máa wípé ah àwọn ìjọba lọ sùn lé nì ó ní sè wọ́n bá délé ok ó túmọ̀ sí pé àwọn ọ̀kẹ́sìn fún kankan ẹ kọ̀ wọn ni anabi sallallahu alaihi wasallam la taj'alu buyutakum qubura ẹ má sọ àwọn ilé yín di àwọn orí tẹ o torí létí wọn bá ti ṣe sọlá sàárè ni o àwọn náfìlà ilé láti máa ṣe anabi sallallahu alayhi wa sallam ni afdalu salatu rajuli makana fi baytihi illal maktuba ètò ọlọ́lájú nínú sọláàtì tọkùnrin bá ṣe lè tó ṣe ń lé àyàfi sọláàtì tọjọ́ ọ̀ràn yẹn tá a gbọ́dọ̀ wá sí mọ́ṣáláṣí náfìlà yín ilé ní kẹ́ẹ̀ fi ṣe àfi tó bá jẹ́ mọ́ mọ́ṣáláṣí bíi tahiyatul masjid sọláàtì tá a fi kí mọ́ṣáláṣí àmọ́ rúbi tá a yín nìsín òṣìṣẹ́ tó bá débi lọ́mọ yẹn náfìlà kan kì í ṣe inú mọ́ṣáláṣí làwọn bí ẹhẹn tó bá yẹ pé nùbẹ̀rẹ̀ lọ wọ̀ ibi tí wọ́n kọ́ tí wọ́n tí wọ́n bò tó nílẹ̀kùn tẹ́ gba ọwọ́ bẹ̀ lẹ́ẹ̀ma ṣe tahiyatul masjid naam. tó alhamdulilayi aláwọn ṣe sọlátù duhur ìmáàmù wa jókòó ní rákẹ́lẹ́ kẹta pẹ̀lú èrò pé báyà sọlátù ti tán ó sì àtàyà láwọn ẹ̀ máa ṣe subhanallah ló bá dìde lọ sí rákà ẹlẹ́kẹrin pàtó dìde lọ sí rákà ẹlẹ́kẹrin ó sàtáyà níparí ó sálámà ó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì àbí kò sálámà ó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀yìn tó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ló tún á dìde. ó tún múra ká nàmbà fáìfù wá nítorí sọ láti yẹn ó ti pọ̀ jù kẹta lẹ ti sàtáyà nàmbà tù wọ́n pàkíyèsí yẹn dìde ẹ múra ká kẹrin wá ẹ sàtáyà ẹ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì dípò kọjá pé ẹ sàtáyà ẹ sálámà gbàtẹ sálámà tẹlẹ wàá forí tọ ẹ̀yin wá tún forí kalẹ̀ ẹ ti ẹ tún dìde lọ sí rákà àwọn jàmáà wá jókòó àwọn ọmọ kẹsọ láti ti pé ná tọ ìmáàmù sì tún ti forí wọn sọ kó ti sálámà òun tún dìde lọ sí rákà ẹlẹ́karùn àwọn á subhanallah subhanallah subhanallah wa ń wọn lóhùn lórí ìdúró ń àwọn náà wá ń dáhùn pé ó ti pé <laughs> ẹ̀rígbé tó ṣẹlẹ̀ ń bẹ̀ ti pọ̀ jù nítorí dáa jù ní pé ẹ̀ tún sọ láti ẹ̀ ṣe ẹ̀ tún ṣe torí pé gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ yẹn ẹ̀ màámà sọ ti òun náà sì màámà sọ̀rọ̀ ni ẹ̀hẹ́n dábàá sì màámà sọ̀rọ̀ sọ láti bàjẹ́ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ lẹ́yìn náà gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ pátípátí ó ti pọ̀ jù nù sọ láti yẹn náà. irú wọn rí àbí à ń kàn rò ní tó àwọn nílé máàmù tí kìí bá ké àyà alukurani dáadáa sẹ́yìn lè máa ṣe sọ láti lẹ́yìn rẹ̀ àwọn anisẹ́ àyà ni èké dáadáa ni àbí fati àwọn ni àti fati àti gbogbo ẹ̀ sẹ́ẹ̀rì rí abẹ́ rò wọn láwọn rí wọn wà ètò ẹ̀ bá ti rí pé kò fati àké pàápàá ju fati à sẹ́yìn sì máa ké jùlọ májẹ̀mú sẹ́yìn bá máa ké jùlọ ẹ gbọ́dọ̀ ṣe sọ láti lẹ́yìn àmọ́ tó bá jẹ́ pé bó ṣe jẹ́ wà ń dàrúkú òun tún máa kéjù yín lọ kò sí ṣíṣe kò sáìsì ẹ̀ máa ṣe lẹ́yìn rẹ̀ náà ẹ̀yin ọmọ wo ṣé mo máa kéjù lọ àbí máa kéjù lọ fatia tẹ́yìn bá máa kéjù lọ ẹ wá bi tí lè máa mú ti máa kéjù ẹ̀yin lọ so ẹnìkan á ní ẹ dákun ẹ dákun tẹ́lẹ̀ máa fẹ́ lu eléyìí ńlẹ̀ yorùbá yìí lèmáàmù oní ọ̀sẹ̀ kù ajẹ́kẹ́ ògbọ́n ọ̀wọ́n ọ̀yẹ kún ṣe lèmáàmù náà ni síbi àti láwọn ọmọ tó mọ̀ kí àbá ni ẹ̀ dáhùn áá ńgbà tá láwọn ọmọ tó mọ̀ kí kí wọ́n bọ́ wájú ńgbà tí èsì kí wọ́n tẹ̀ mọ́ ọ lórí wọ́n sì tẹ̀ mọ́ ọ lórí kí wọ́n yọ lébẹ́lì ẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ àti láwọn ọmọ tó mọ̀ fátì àké ẹ̀jẹ̀ wọn ṣe lèmáàmù àwọn bàbá bàbá wọn mọ̀ sáámi torí àtẹni tí ń ṣàdúà àti tí ń sáámi lọ́dọ̀ ọlọ́run àwọn méjèèjì ló ń ṣàdúà so kẹ mọ́wàá kó sọ láti àwọn èèyàn máa dà sí gbó ah, ọmọ ẹni bá tó lọ́kọ̀ àjọ ọlọ́kọ̀ ni ẹ bó wẹ̀ yorùbá mi ọmọ tó ṣe lè máa mú ọmọ kí ó kà ẹ tó ṣe lè máa mú ìgbà kan àwọn ẹni tí ń kà ń kàkúkà fẹ́ sí ń kà ọ́n àwọn gangan lọ̀gá àbẹ́ẹ̀kọ́ ni nígbà tí gbogbo èèyàn ya fọ́jú olójú kan kọ́ ìbọn bá nírú wọn nísìnyí ẹ ti láwọn ọmọ yín alihamudulilayi àwọn ọmọ lọlé kí wọn ọmọ fati ake masha allah alakuwata illa billah ọmọ tó ti bàlágà ẹjọ bọ wájú kọmọ sílẹ mọmọ ẹtù lẹ́yìn rẹ̀ kí ló burú kọmọ bá jẹ pàṣẹ dànù ẹni gbogbo ìjọsìn táwọn ọmọ ṣe agbọ́dọ̀ pagidi tì ọmọ lèmọmù ni mí ilé lèmọmù lé wa irọ́ lásán ọmọ kankan ọmọ dò kí la fẹ́ fi ṣe so ẹni tó bá mọ̀ torí pé ìmọ̀ ni wọ́n là yé bẹ yẹn kì í ṣe pé bàbá rẹ àbí bàbá ńlá rẹ kí la fẹ́ fi ṣe kò sì túmọ̀ sí pọ́n máa lé lè má mú náà mọ kí ó kún ọmọ fún tó bá mọ̀ ṣe òun àtẹlómi tó bá fẹ́ jọ tó bá fẹ́ jọ ṣe á ṣèdánwò fún wa ni ẹni tó bá pàṣì jù bí lè má mú lùkàn mẹ́rin wọ́n jọ ń fa wàhálà pẹ̀lú olùmọ̀kan olùmọ̀ yẹn ó nílè máa mú ìlú ọmọ fati àké kò sì máa alukurani ké pẹ̀lú lè máa mú ìlú wa dàbí ọgbọ́n ọkọ̀gbọ́n àgbàbọ̀ òun wá gbéra ó dòṣogbo ó lọ sí ẹdúkọ́ta àwọn ọlọ́pàá pé kí wọ́n máa lu àwọn o Boko Haram ti yọjú <laughs> so pé kí wọ́n wá palẹ̀ àfa àmọ́ mi wọ́n wọ́n sọ kí ni ń fa fanfa wọ́n lọ́wọ́ ọmọ kí ó ké kéwù náà ló sì yẹ kó ọmọ kí kò fi ṣe lè máàmù kéde láwà ní irọ́ bí ó sùka. àwọn ọlọ́pàá bá dé wọ́n bá bólúmọ̀ yẹn wọ́n fẹ́ rí ní Òṣogbo lórí ẹ̀sùn wo wọ́n ní Boko Haram ni ó ní ọ̀dà tó bá jẹ́ òun ò ní dá lọ wọ́n wá kó àwọn ọmọ kí ó lẹ́yìn ẹ̀sùn ṣé ẹ ti ẹta ló pò ńlẹ́jọ́ wọn ní lè máa mú ẹ rí i pé lè máa mú náà ń so kó náà ń so gbọ́ àwọn dọ́hùn so àfáàyàn sì mú alukurani lọ́wọ́ gbọ́ àwọn dọ́hùn adóyìnbó bọ́lẹ̀ èmi ọ̀gbóyìnbó àmọ́ màá sọ yorùbá pẹ̀sì fẹ́ ká sọ lárúbáwá ẹ̀yin náà gbọ́ kò sí kẹtọ́ fi ṣe fáàrí sẹ́ni bọ́dì tí wọ́n bá gbédè pọ́ọ̀lù àgbédè anabi muhammed sallallahu alayhi wa sallam can you see that ẹ̀hẹ́n ẹ̀yin ẹ̀dọ̀ òyìnbó bolẹ̀ kémi náà kú lárúbá bolẹ̀ káwá wòwò ẹ̀yin náà kálukọ́ lọ wógbé pọ̀ wá ní wọ́n máa túmọ̀ ẹ̀ ẹ̀ tó ní wọ́n máa sọ wọ́n máa túmọ̀ rẹ̀ fún yín lè má mú yọ ọmọ alukurani ké ọba dàbí rọ bàbá ẹ síbi kíbi tó bá wù yẹn bá nìké tábà pé ibi tó lé lọ sí o kẹfà wọ́n máa wo so bàbá ẹ bá ní ke lè má bá ń wò a komisanna of police ni Baba. ẹ kà kínní ẹ bí ẹbí tó qualify yín ni ẹ tẹ fi jẹ imam <laughs> Baba, bá mẹ́rí ọmọ ẹtú mi fún ta ló túra wọn fún náà méjèèjì ẹ tó pẹjọ ni <laughs> kọ mọ wọn rẹ so ní àfáàyàn wa ṣàlàyé fún commissioner of police pé lọ́dọ̀ tí yín sọ́ọ̀sì sáwọn páìtọ̀ páìtọ̀ tí wọ́n máa síwájú yín kọrin pàtẹ́wọ́ tí wọ́n máa lọ kọ́ ń parẹ́ àbí wọ́n kọ́ ń parẹ́ dáadáa ọgbọ́dọ̀ qualify yóò lọ theological college yóò lọ kíníkà yóò tún gbá wẹ́ẹ̀rì. ok bàbá ọlọ́ọ̀bì kan o <laughs> ló sì hàn sí gbogbo yín náà nìsí so àwọn ní yóò máa bá tiẹ̀ lọ́wọ́ àdàrùkù lẹ́bù yìí ṣùgbọ́n tí lè bá lọ wọn ò bí ẹni náà dá tí ó tún jẹ lè máàmù lu àwọn ọmọ tí ó bá competent so bẹ́ẹ̀ náà lọ yẹ kọ́ jẹ́ǹbi kíbi ó sì pé èèyàn ọ̀mà nípa abí tí kí ó kọjú sí ó sì fẹ́ máa jẹun kí ó ìdí inú tí fídíà fi máa gbalẹ̀ dídí àníjó sì máa kógun ká fáàgùn burúkú irú ètò ẹ̀ bèrè oníṣẹ́ bá lọ ẹ̀ máa gbé kalẹ̀ mọ́ṣáláṣí yín o dáa sọ pé <laughs> dáa sọ pé um, wa imam àìmọ bá ti àyínké yìí o ó disqualify o ogun ni wọn máa fi lé yín ká o tọ́lá bàbá aláwo lọ́pọ̀lọpọ̀ wọn ò mùsùlùmí kan tó dúró bí àwọn aláwo lásánlásán yọba di pé ńlẹ ọka bẹ́ẹ̀ bá ba gbalóka <laughs> so sórí di eléyìí bó sì ṣe yẹ kọ́ jẹ́ náà nù pé ẹni tó bá fẹ́ ṣe lè máa mú àti tani àti tani ẹ wá ṣèdánwò ẹ ṣàfẹnusí ẹ ṣàkọsílẹ̀ ó sì kí alukurani tá a gbọ́ bẹ́ẹ̀ ni lè máa mú kan lẹ́kọ̀ọ́ so àwọn èèyàn rí i pé wọ́ngele wọ́ngele rẹ ti fẹ́ pọ̀ jù ìka kan ọ̀fẹ́ wọ̀ndì wọ́n fẹ́ máa fọwọ́ lálẹ̀ fún gbogbo èèyàn bí ìgbà tí kìnìún wọn á ronú pé àfijọ́ kan yàn rí i nílé máàmù ẹjọ́ ẹ bá ní ṣèdánwò tó bá competent kọ́ máa bá ìmáàmù lọ tí o bá sì competent ayọ̀ bì jìgá sẹ́wọ̀n pé kó àwọn ọ̀gbà gbẹrẹ gbogbo rọ́tẹ̀yìn ọmọ bá káwọn pé bàbá kan kìíní kankan wọ́n yọ ni so wọ́n bá sì ṣèdánwò fún ọ ìmáàmù tó fèlè inú alifábẹ́ẹ̀tì torí sọ́ọ̀dì ní ń pè ní rọ́ọ̀ rọ́ọ̀ ní ń pè ní sọ́ọ̀dì so àwọn jẹ̀mọ́ wa sọ pé oh it was very unfortunate ó didi ìmọ̀ọ́mù ọmọ alifábẹ́ẹ̀tì lárúbáwá wọ́n yọ ni sẹ́wọ̀n pa àwọn tí wọ́n wò ráyè fún gbogbo ọ̀rọ̀ táwọn ọmọ bá ká lọ́dọ̀ wa ń bì náà ṣe máa ń pè á lu òkè torí òkè làwọn ọmọ wò wípé torí bàbá ro lọ wájú ká tún ro lọ ẹ̀yìn so àwa náà láwùjọ wa lè tó ṣùgbọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé gbogbo tẹ bá fi tẹ bá fi ẹ̀sọ̀ mú kò ní bàjẹ́ ṣùgbọ́n ẹ ọ̀nà tẹ́ fi tún ṣe nígbà míì ni pé ẹ mọ̀ pé mọ́ṣáláṣí tó wà ládùúgbò yín nìyí lè má mú bí ọmọ fati àkè gẹ́bí àwọn kan ni wọ́n ń lọ sí èkó náà ni wọ́n á láwọn dúró ń takí àwọn wá wá mọ́ṣáláṣí wọ́n wá mọ́ṣáláṣí wọ́n wá mọ́ṣáláṣí tán sáà rì í lédè kúkúrú wọn ní àwọn tó sọ láti ṣe ni torí irú fati àti lè má mú yín ké ọyà wọn lẹ́nu bó ṣe sálámà làwọn tún tún ìkọ́ ọmọ sí wọn tún sọ láti ṣe tọ àwa náà ládùúgbò yín tẹ́ bá ti mọ̀ pé lè má mú yín ọmọ fati àké ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ lọ sádùúgbò mi ẹ lọ́ọ́ máa ṣe sọ láti torí pé àfẹ́ fàṣẹ àṣejèrè la fẹ́ ṣe tọ́ ẹ̀wọ̀n yóò wá pé ah, àìrí lásùbà àìrí kíni à ah, ibi bá lèmi ti lọ ṣe sọ láti o kí ló dé à ah, wọ́n wá ibi tí wọ́n ti mọ kí ó ké nì sẹ́mi ọ̀kọ́ ẹ̀ sọ pé lèmọ́ọ̀mù ti wa kọ́ mọ kí ó ké ṣé aburú wa ń bẹ́nu ibi tí wọ́n ti mọ kí ó ké nì à wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o èèyàn ní ní sọ láti o ẹlòmínà ọgbọ̀ gbàtí ọba di pé gbogbo jama ń lọ díẹ̀díẹ̀ yóò di pé jama kìíní ń ṣẹlẹ̀ ẹ ránṣẹ́ pé bàbá kudi ẹ pé bàbá mariama ẹ pé bàbá àbí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ìwà ẹ pé wọ́n. so ẹ lè ṣàlàyé pé wọ́n ní ẹni tí kò bá ti máa fàtì àké tó bá ti lè má mú fún yẹn àwọn òsè náà ò fún yẹn ò dápọ̀ ẹ̀ máa ké o. so ṣùgbọ́n ibi tá à ń lọ arí pé wọ́n á máa ké dáadáa ẹ máa já geere. so ń bẹ̀yẹn láti rí torí yóò bọ̀ láyà bẹ̀ láti rẹ́ni tó láyà tó sọ pé lédè kúkúrú wọn lẹ́ẹ̀ máa ké so nǹkan yẹn wọ́n máa dínkù yóò máa dínkù yóò máa dínkù torí pé ẹ̀sìn tiwa lélẹ́yìí tẹni tí ó máa ṣe bá jẹ́ pọ̀ ní síwájú àṣedànù ni ọmọ ẹja sí lọ́dọ̀ lọ torí ẹ̀kọ́ làwọn bọ́ sànú ẹ̀sìn wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.